They not go want maybe say the woman no waiting day for europe you know so there is one man He bring a woman come from africa so this woman not even know how they work waka for germany You no know how much wey they pay you no know how how a a a woman till they receive money you no know how money wey they pay children you no know anything any benefit wey they take. Should this man not even know This man lie to this woman say the money wey dem dey pay for here e say na for man na men dem dey pay am for not be for woman This woman come really just feel or consign na dis man dey collect everything so one day this woman no know she just dey with the man like that, you know e dey even dey call the money eh, money wey dem dey pay papa e no know say na money dem dey pay mama This woman no even know This man dey collect am take dey enjoy himself This woman self not even know. You e not even know whether they pass go job sister talk, talk less of social. This woman let they do everything. Now one day, now one it e come meet one woman. So they come they discuss about money, whether they pay all those things. Now she come say, ah, um, he said, he said the money, the money that they pay papa, now you dey talk abi. Now the woman say, which one that they pay papa? Now woman, now they pay the money. Now woman get the money, not be man. And the woman shocked, say, eh? now woman get the money. I said, na woman, not be man. And the woman shocked, Say, eh? So he just man, and they eat, now they say, so you know the see it. It's not the man in the shop, everything. He said the man tell us that the money that they pay papa, not the money that they pay mama, you know. Men. Okay, tomorrow now. This woman now come as he find that now, he can't leave this man. They'll say now, nah, single mother she want do single mother she don't want stay husband ass. she don't want do this but una no dey know say na the men That they cause am una no dey know say na the men That they cause the problem you know i don't really understand eh many e i one day i come across one video for youtube when one woman say "In get two children for naija before before you come europe come uh, born for another guy for year." and you know say if you do amedo this man cause make they do amedo togeda amedo mean address eh, because of una wey not dey stay germany amedo na we dey call am for here if you do amedo with your husband they go put una together. so the man no go dey the man dem go come calculate your money join the man money so na the man suppose to dey pay you if una no know di man go come dey pay you not be you not be uh, so, social no come dey pay you again if if na job center job center no go pay you again so na your husband na go come dey pay you the money then kinder dem dey pay you kinder get dem dey pay the kinder get to your account so you still get other things wey you go apply for wey una go take dey live you understand me my people so this man come tell them say ah, i ain't go dey take care of this woman everything they come really live. they no they no come dey pay the woman they no come dey pay the children again but keda get suppose to dey pay the children i no come know how wetin dey do for there koto believe say this man na dey this man no dey give this woman anything this man was dying in silence for his house there even money to even go give the children no get the one wey dey born the one wey dey born for naija feed the money this woman no get to give them talk to say you wan even see money when you wan even take take care of the ones wey dey here e say shoe wey children dey wear go go school dey e come fine So this man no come know where he's supposed to take this man go. He say no no. He don't know any, any anywhere, no know how they to go about anything at all. This man just they collect this man, they lie to this woman, say he lied to them, say go take care of her nothing. He not do anything for this woman. You know, when I see the video, I say what? So does it mean say people see they this world like that? So you not get friend, you not can get anybody where you go As how you go about them. This man they maltreat you. He say if you go rich, wetin woman dey uh, eh, that monthly this way we dey see uh, uh, uh, our uh, period wey we dey see could you believe say this woman no get that wey dem dey put under this woman no get e say na borrow borrow im go borrow money take go buy i was like is, is this woman is she kidding me right now it doesn't mean say una just dey this gym una no know how dem dey how dem dey waka or anything you know all those men eh What una dey do e no good o oh. a man wey dey rely on money wey dem dey pay children eh no be better man a man wey be say e go just dey e no wan e e, e work dey lie you know wait that is if this this women na come wise na that one me dey talk though come say na bad woman you go bring your wife from naija you you say make the woman make e no eh, know say dem dey pay children make e no know say dem dey pay her then later when this woman will come wise you can't live una now say na bad woman amen some men wey dey do this thing e no good o na im make una go prefer to go bring for naija so that more na dey shit dem so that make she no know anything make she no know wetin dey for here una go lie go give their una account see this one na ah. okay as dis woman come know now na you wey dey watch me now wetin you say make she do now if she can't leave this man now i think they'll still a bad person okay when they can't ask the man and the man say eh who tell you who you go meet You no tell you say you no they come out for his house e no tell you say you no they make friends. friends not good to make for year. we know say friends not good but not be the one wey you no know, take get one or two you no know, fit just the worker like that without you don get friend so at least if suppose she not come see person house now na so this man continue to the cheat and they go i been at that one wey be say your husband dey even dey mattress and for size. They be say one that i know they give him. this man no know water I to go make e go complete. e no know anywhere e just dey make this man just dey just dey use them there eh, He say e this think say maybe uh, in go beg am for money this, this man will say e no get eh my people my my my gallant ladies more na wise eh not let all those some men make dem they use you now you know you wey be man wey be say you una still dey do dat thing till now wey be say you bring your woman you no wan you no wan you no wan make she make friend e no good if dis woman wise tomorrow e go leave you e go leave you eh if their people even call dem say make make make dem send money They no go see money send because their man no dey gree make dem even you know they gree make they collect the money because na him na dey collect am dey do everything e even get one na e husband big big phone na e husband dey use she no even get the one she no get one no talk less of uh, two if if you wan call am for whatsapp na e husband phone na you go take call am because she no get she say na the man na dey take care of everything na the man dey collect everything if woman just come loyal to you does it mean say you come take that advantage you come dey use am you just come dey use am like that if if if woman say make you just see cool down say ah make e na your husband na him go dey do everything na na make una see say some women no dey e dey no behave well say na bad woman e no wan stay husband house because of money wey dem dey pay children i come across one video that day wey one girl dey do dey say eh na so eh german women na so dem dey do any na so uh, german women na so dem dey sleep with uh, sleep with dem the one uh, single mothers na so eh, and she not there here oh na ikri she for dey do her video i see am my dear how you tell know na here na na here you hear o oh. no be say you dey the you the germany now how you tell know say na wetin dem dey do for here how you tell know more una dey use una eye dey see something before una go dey judge people una dey germany here una go come know say woman they they live they live with pikin they sleep with senegal they sleep with different different people you dey germany for here and wetin dey as i not dey italy ever since now how i wan take know wetin dey happen for italy how i wan take know wetin dey happen for there Not be germany when i die i will know wetin dey happen when when when when una take they carry fake news they go who who who hear who see that video now go fit say na wetin german women They read they do be that one who tell not that one who tell you say place wey be say dem dey pay dem dey pay dem dey take care of dem na dem come go dey sleep with different different men dey go una no dey reason for una dey talk like seriously abeg eh madam i see that your video nothing like that women no dey do all those things for germany you hear you no dey germany and you no know wetin dey happen for germany so my dear if you dey talk make sure say you you you really confirm or you really know person wey wey dey do the thing before you go dey talk no be say you just carry the talk say german women na their own wars pass you know na so dem go pursue their husband who tell una that one wey una for dey hear all those news a man wey wey be say dem dey pursue wey you see say dem dey say that thing happen to no say na man wey be say e dey put eye for money wey dem dey pay children e no wan work go and work you will be man don't be lazy if jama is not giving you people uh, any benefit you no go work suppose they no dey give money you you say you no go work you no go take care of your family a man any man na me dey talk am lady j any man wey dey depend or benefit or money wey dey dey pay children my dear you are a lazy man you will continue to be a lazy man na only lazy man go dey go dey go dey wait for that kind money only lazy man na go dey wait a man wey no lazy you no go even dey care for all those kind money na how much change money wey no reach anything woman i no say make una collect that money say make una just dey use am dey shine for alone herself no take care of your children and money wey dem say make you take take care of pikin and use am still dey uh, uh, still dey buy some things for house no be say you just leave everything for the man you understand at least you still support am you understand me ehem na twelve una born the pikin together ehem no be say the one wey me no like be say the man go come just like if the money just come how much dey pay ehem say how much wey you wan give me dey say make una share am no be money no be no be money for benefit wey be say more na take care of children dey say make una share the money wey you call dey tell your wife bring the money make we share am i know of one that time uh, uh, uh, when the husband begin dey fight am he say na the na him be the man of the house na you wan do man of the house you no know, go work na him be the man of the house mm, that money na me with you go dey share am wetin you wan share wetin you wan share go and work because that shentrobo na fair do for italy e never reach for una una wan continue am for here e begin dey fight im woman dey call am different different name you know I was ashamed of him because I know the people. Not because of say benefits. people should go and walk. Go and walk. Oh, ah! how much be the money so? Money will not reach anything. Wey be say if you work, you go even receive the one we pass that one. But you don't want walk up because of laziness. You're gonna follow your woman they fight because of money the tomorrow if, if they no dey again or say na the woman like single mother i say like single mother wey the man no wan even work again or because if, if german no dey you no go work you no go work make you take care of your family some go wan make be say they go dey give you woman belle make dey born every year so that make the the money make e many make e many when e go collect we go dey you go you go dey tell the woman oya oh make we share am share gbẹ e there. Thank you, everybody, and take care. Till I come your way next time, I remain Lady J. Subscribe and like my videos. Thank you, and bye.